وذرياته وتابعين له بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أقسم له وضع الحمد لله أنا وضع في كل جاسر وموادين يكون ذلك قبيل تفسير وإليكم وإيه وسلاسي وإيه gẹ́gẹ́ bí àdéhùn wa nínú ẹgbẹ́ tààrọ̀ tè ní nínú ẹgbẹ́ ogun ọjọ́ yàwó mọ̀sán báyìí àárọ̀ ni ó mọ̀ ń já sí nítorí àwọn ìdíkan sí kejì ibi ọ̀rẹ́ ààrẹ ẹ̀rẹ́ ọ̀kọ̀ọ̀kan ní ogójì àyà ẹ̀kọ́. Ibẹ̀ lásùn lánàá lénìí pẹ̀lú agbára ọlọ́run. A ó tún máa tẹ̀síwájú. Àyà náà. Ó jẹ́ àwọn àlàyé kẹ̀kẹ́ آداب الدعاء آداب الدعاء آداب الدعاء لا هذا بقى جديد Thank you. ó wà fún àdúrà ṣíṣe ṣáájú kí wá tó máa tẹ̀síwájú lórí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب أن يكون لي غلام وقد بلغني الكبر ومراتي آتي قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبي بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم قمتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوئي إليك وما كنت لديه إذ يلقون أقلامه أيهم يقبل مريم وما كنت لديه إذ يختصمون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي آخر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والشتاء وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك إن الله اصطفاك الصفات على لسان العالمين يا مريم قنوتي لربك واسجدي واسجدي واركعي مع الراكعين ذلك من انباء وما كنت عليهم يلقون عقلا علمهم أيهم يقول مريم وما كنت bọ́ọ̀rọ̀ ọba àlékọ́lá bó ṣe pàdúrà ìyá ànátò tí ṣe ya مريم فكنا ضرب بعضنا فتوى زكريا فتوى زكريا àtàsìkò pàdé àdúrà náà ń gbà sí. tí gbogbo ẹ̀ wá ń sọ fún wa àwọn ọmọ yáàrì tó wà fún àgbà. òun náà bí wá bẹ̀rẹ̀ fúnra wa lánàá láti lè máa ṣàlàyé àwọn ẹ̀kọ́ yìí lẹ́sẹẹsẹ láwọn bá ti dá ọ̀rọ̀ náà nínú yìí fúnra wa lánàá pé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ lọ. Àkọ́kọ́, èèyàn kọ ni ọlọ́run ọba, èèyàn tọrọ àforíjì síwájú ọlọ́run. Èèyàn sì sọ̀sọ̀ láti fà sẹ́bì, àwọn ilé ìlànà ń pè ní mọ̀kọ́ tí Àwọn ìgbà tó kọ̀kọ́ ti ṣáájú láti dìbẹ̀ náà. kótó wa ọ béèrè sọ wà béèrè. ẹlẹ́ẹ̀kejì nínú ta mẹ́nuba èèyàn gbọ́dọ̀ sí àwọn nǹkan wọ̀nyí ní mú olùsọ ńlọ ìbárọ̀ ìbá ní ìfọkànṣe lẹ́yìn oṣù máa ṣojú kòkòrò tí yẹn wá sọ́dọ̀ ọba náà ń lè sí. bákan náà yẹ pẹ̀lú ara ẹni ọba ọba ọ̀kan ṣoṣo. èyí ó sì máa ní ìkọ́ ọmọ ọlọ́ọ̀dọ̀ àwùjọ gbogbo lè ta sọ yẹn àwọn àbá àpapọ̀ síbi ẹ̀yọ̀ kan gbogbo ṣùgbọ́n èyí tó tún tẹ̀lé òun ni tí èèyàn máa bẹ lọ́wọ́ bí azmi wà dídé wà hásì ní ti ìpinnu àti ìgbìyànjú kéèyàn sì dààmú rẹ̀ ní bẹ́ẹ̀ èyí ó pinnu nínú ẹ̀míyàn yìí pé kéèyàn béèrè ọlọ́ọ̀dà yìí ó fi fún yàn èyí ó pinnu lórí ẹ̀mí tí ìfẹ́ náà ní ọlọ́ gbogbo wa lórí àwọn abala bíi pàdé ó ṣe pàtàkì fún wa púpọ̀ káàtì mú dáadáa káàtì mójútó orúkọ sẹ́ni kan wá tí èmi ní bùkátà sí pọ́pẹ́ lọ kódà àwọn tí wọ́n ń lọ sọ kan níyì náà àwọn náà mọ̀ yìí àwọn kan ń lọ sí ìsàn yẹn ni ní ìbéèrè lọ́wọ́ àwọn náà ni wọ́n fi sọ yìí àwọn ọmọ tó gbọ́n táwọn ń lọ béèrè yẹn ọlọ́run ló lè ṣe àwọn kan lọ bẹ̀rẹ̀ lóyúkọ ríbúná ìlàlá ìsúnfà lèyọkọ ríbúná ìlàwọ ìsúnfà táwọn kẹyọ bá lè fún àmọ́lọ́hún ẹ̀rí àwọn ọ̀nà tí ó ti ó gbà wọ́n béèrè lọ́wọ́ lójú ẹ̀yà àmẹ́bí wọ́n lọ pé àwọn fún ọ̀pẹ́ náà lóòótọ́ ìgbà àrí páwọn nǹkan yóò tún fún àwọn ọmọdé ọlọ́run bá àwọn yẹn dá wọ́n sì lè fún àwọn máa ọ̀dọ̀ ọlọ́run torí báwọn nítorí ẹ̀ nítorí báwọn wá gbà lẹ́yìn náà pé àwọn nǹkan lè ṣe fáwọn abẹ́lẹ̀. nígbà tí wọ́n bá sọ eléyìí lẹ́nu wa obìnrin náà yí pé àwọn náà máa síbẹ̀ táwọn ní bá mọ̀ bẹ́ẹ̀ àwọn táwa nílò ọ̀dọ̀ nǹkan míì tọ́ ẹ pọ́nlọ́run náà láà máa pè é. àwọn a ní àwọn ẹ̀kọ́ tó tó máa a fi ń ṣe tó yẹ pé gan-an ó ti tà ṣùgbọ́n pàtàkì àwọn nke ìsìn kẹta ń fẹ́ kóbi lé wa lọ́wọ́ àwọn lójú wa nínú àwọn ẹ̀kọ́ yá máa jẹ́rẹ̀ ولا يقنط من رحمة الله تعالى وإن تأخرت وإن تأخرت الإجابة فلا يستبطئ ما سأل فإن لكل شيء أجلا kẹ́ni tó adámú di eléyìí òun náà kéèyàn má jẹ́ ẹni tí ń sájú lórí àdúrà téèyàn bẹ lọ àtẹ̀dúrà bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀ òṣè táàmì fún wa ọ̀hàn èyí máa ń sájú níbi àdúrà téèyàn bẹ lọ. nínú ẹ̀kọ́ àdúrà èyàn ní máa dájú kéèyàn sì máa jà kàn nítorí àbúrò àtẹ̀yẹ pẹ̀lú ọlọ́run ní ṣe ọkàn kéèyàn máa jà kàn. bí láti ẹ̀jọ́ bí bàtọ́ pẹ́ lójú yàn síwà lọ́ra pápá ìṣàkà ìpọ́lọ́hùn títí níbi bí ìṣàkà ìpọ́lọ́hùn tí gbàdúrà wọn àdúgbò tó ń bẹ̀rẹ̀ ọlọ́hùn tètè yá òun lẹ́lẹ̀ bí ìbí tàbí ìgbà lọ Ìgbàgbọ́n ẹlòmíràn ti pọpọlọpọ ẹlòmíràn máa fi ṣe nǹkan lẹ́yìn tó sì ti náà kẹ́lẹ̀ ti gbà láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n òṣèlú wípé ọlọ́wọ́ ti fi lé lọ́wọ́ ọlọ́wọ́ ti fi nǹkan lé lọ́wọ́ ọ̀rọ̀ tí yóò ti níbi orí tọ́lọ́ ọba àdìjọra tó ọlọ́run ti jù tọ́tọ́ gbàdúrà tẹ́lẹ̀ nígbà wọn fẹ́ ìyẹn wà á wáyé òun náà wà náà ló pé lọ lọ́wọ́ lẹ́yìn tó ti ò lè ṣe fún lẹ́yìn tọ́lọ̀ bá ṣe tẹ́yàn lè lọ tí kan yẹn ló ṣe tẹ́yàn ń wá fún ẹ̀jẹ̀ àìkẹ́jú ibi ìbẹ̀ náà anábì sallallahu alaihi wa sallam bí àdìsí tó wà ní sọ̀rí Bukhari àti sọ̀rí Muslim anábì sọ fún wa yìí pé yustajabu li ahadikum ma lam ya'jal fayaqul qad da'awt falam yastajib li anábì ní ẹnì kọ̀ọ̀kan yìí wọ́n máa gbàdúrà rẹ̀ wọ́n máa gbàdúrà rẹ̀ kó ló ń bẹ náà lókùn ọba ti tọ́jú ẹ̀wọ̀n anábì anábì tí ọba ti tọ́jú àdúrà rẹ̀ ọmọ nǹkan o anábì ṣe tẹ̀síwìrù pé bẹ́ẹ̀ lè ní oṣù máa tọ́jú anábì ti bẹ náà bẹ náà mo ti pè é pè é pè nípa òun tẹ́ fún yìí kò lè tẹ̀ lọ́wọ́ nípa òun tẹ́ fún òfin àrẹ́bìnrin náà sọ̀rọ̀ ẹ̀ ilé jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin kéèyàn wọ́n máa kájú ní ìfẹ́yàn bẹ̀ lọ tó pé níbi ìkájú yìí ibẹ̀ náà lèdè ti jákà ìpè tọ́lọ̀ tó ń fẹ́ ọlọ́run ò ní fún un tí ìbò pa ìbẹ̀ náà kù lẹ́sìn ní ká máa bẹ̀ náà nínú ìjọsìn ká máa tẹ̀lé òun yẹn nínú ìjọsìn ni tọ́lá òun jẹ́ká rẹ́ sí àdìsí kan bẹ́ẹ̀ bóun là ní láti fi lè ńlẹ̀ tí ó ṣe déédéé gbogbo ọ̀rọ̀ yìí ó sì ṣe náà kájú máa mẹ́nu bàbá yìí náà ó àdìsí kan láti máa kà fúnra wa tipẹ́tipẹ́ káàmì ti ṣe pé wáyé pé gbígbà àdúrà ọ̀nà mẹ́ta ni máa ń gbà sí gbígbà àdúrà jẹ́ ọ̀nà mẹ́ta ni máa ń gbà sí gbígbà àdúrà wáyé lọ́nà kan kó sọ àdúrà tó ń ṣe ọlọ́ọ̀bà àlejò ọlá ó sì ti gbà á ṣùgbọ́n tó ń béèrè gangan ọlọ́ọ̀bà àlejò ọlá lè ní kó ní bùkátà sí yẹn àdúgbò ọba àlejò gẹ́gẹ́ bí ìdí náà kó o rí wípé tó wọ́n tó bá ṣe fún ọ yóò àwọn aburú kan tó sì lágbára nù àbí ọba wọn bá ṣe fún ọ ó yẹ pé ìgbà náà ó lè fokùn bá kọ mọ́ra dìjẹ́ náà. Amẹ́ríkà tọ́lá wa pé fún ọ àwọn yẹn ọmọ wa gbọ́ ìtọ́wá ti ṣe fún ọ ní wípé gbogbo aburú tó lè lágbára tó lè dàgbé ayé rẹ̀ ọ̀rọ̀ wọ́n mọ̀ wá pé ah, ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ ó sì gbàdúrà rẹ̀ sọ arábìnrin lọ́nà kejì àdó àtẹ́lẹ̀ mi ṣe ọ̀nà bí táàbà ṣáàtì òun ní àwọn ipò tó yẹ kó ń dé lálìsẹ́ náà fẹ́ gbogbo àwọn fẹ́ẹ̀rẹ́ tó ṣe iṣẹ́ rẹ̀ rẹ̀ ń ò tí ì débẹ̀ ṣùgbọ́n bí àdó àti ń ṣe lóbi jẹ́ sígbà náà ti sọ mọ́ ẹ àdó àáwú wà ní ìbáàdà máa bẹ náà ìjọsìn náà lòun náà ẹ̀ mọ̀ ni. ẹgbẹ́ mo ti jẹ́ pé a máa ka kọ̀ọ̀ránì kápá ní wá kí ládé àwọn olùkọ́ wájú ọlọ́run. tá a máa ṣe náà sídà kápá ní kí ládé àwọn olùkọ́ wájú ọlọ́run. bẹ́ẹ̀ náà náà tó ẹgbẹ́ ní kọ́lá dálẹ̀ fún àdébíwá iṣẹ́ olóore tí wọ́n máa kọ fún apá ìjọsìn fọ́lọ́ wa ó wá lè pọ̀ á lè dé ipò náà ìwọ́n ti máa kọ́ wájú ọ̀pá wọ́n sa gbogbo tí tó pọ̀ àlìjẹ́ náà lọ́wọ́ bí làkàlẹ̀ ipò tó ga náà lọ́wọ́ wọ́n ẹlẹ́ẹ̀kẹta òun lèyí tí wọ́n wù èmi tí wọ́n wù wọ tí wọ́n wo kálukú pé kọ́ ní bùkátà kan nísìnyí lápèjúwe kọ́ ọmọ ilé kọ́ńtàtì kan kọ́ ọmọ tẹ́lẹ̀ ọ̀lọ́ ẹ̀kọ́ ọlọ́run kọ́ńtàtì èmi lè jẹ́ jámọ́ lọ́wọ́ ọlọ́run sì mọ ìfẹ́ kó àwọn ọ̀gá tó wà ní sáìtì ẹ̀ kọ́lọ̀ ìjọba akóso wọn lẹ́nu tí wọ́n lè tẹ àwọ́ kọ́ńtàtì náà fún wa ní kíákíá kí kọ́ńtàkì náà kọ́ wá já mọ́ lọ́wọ́ lóòótọ́ kọ́ sí àwọ́dù ẹ̀fọn ní kíákíá kẹ́sì kó fún ọ náà eléwọ̀n náà mọ̀ sọ àríkà abẹ́ni tí ń wọ́ ma kódà ebi ló wọ́ ma lásán ọmọ ọkùnrin níṣẹ́ kọ́mọ wa bẹ̀rẹ̀ pé ìwọ náà dákun fún mi lọ́mọ ọkùnrin ó sì fún lọ́mọ ọkùnrin

sígbà tá a bẹ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọ̀dá wa lóhùn kò sígbà tá a pè é jẹ́ ọ̀gbàdúrà wa ìtì máa ń gbà sí òun lọ́yà tọ̀tọ̀ ni torí ìdí eléyìí kábọ̀ kanjú lórí bọ́lá tí máa ń gbàdúrà wa kábọ̀ kanjú lórí wípé àbájọ àwọn ọ̀gbà. ká má kàn ju wípé àdúrà wa ò gbà torí ìdí eléyìí ẹ̀kọ́ bá ti ṣàdúrà ní ká ní. ẹlẹ́ẹ̀karùn-ún nínú ẹ̀kọ́ bá ti ṣàdúrà dádúrà bí gbà. àǹtẹ́sì ara lè mú mi ní ìnáma ànẹ́kù nínú ẹ̀kọ́ abádùn àti gbà nígbà bá ń pẹ́ lọ́wọ́ tó o bá ń ṣàdúrà tó o bá ń bẹ lọ́hùn tó o bá ń ṣàdúrà tó o máa bẹ lọ́hùn fún ara rẹ nígbà tó o bá ń bẹ lọ́hùn fún ara rẹ yẹn kọ́ mọ̀ jẹ́ kára rẹ nìkan o kó o máa ṣe títa àwọn ẹlòmíì náà máa. máa ṣàdúrà tẹlòmíì náà ma má jẹ́ ojú tara rẹ nìkan má jẹ́ ojú tara rẹ nìkan lọ́wọ́ sí inú àdúrà máa ṣe tẹlòmíì náà ṣe kíni ṣe tẹlòmíì náà ma kò gbúdọ̀ tara rẹ nìkan àdúrà lọ́wọ́ ọlọ́wọ́ bá fún ni kò wá fẹ́ gbérí ọlọ́wọ́ ni àdúrà rẹ tó ṣe wá forí kì síwájú bákan náà wá bẹ́ẹ̀ náà fáwọn olùkọ́ náà wà gbọ́ lọ́kùnrin bẹ́ẹ̀ náà fáwọn náà wà gbọ́ náà nínú ẹ̀kọ́ àdúrà lélẹ́yìn o gbọ́dọ̀ jóye ìmọ̀tara ẹni nìkan bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ náà èyí tó máa bẹ́ẹ̀ náà fáwọn ẹlòmíì náà eléyìí tí náà jẹ́ nǹkan tí máa jẹ́ ká dùn àyàn gbà bákan náà nínú ẹ̀kọ́ àtúwà ti ṣe kéèyàn ti ṣe bìtàwéèdì yìí pẹ̀lú ká mú ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo gẹ́gẹ́ bí zunnun ẹni tó lọ́wọ́ ọba àlekèọ́lá tó pè ní zunnun fún wa nínú alukur'an jẹ́mọ́ àtàwọn ọlọ́wọ́ pè ní zunnun nínú alukur'an òun náà lànà ìwà Yunus àwọn ọmọ àwọn ní bàbá yẹn mẹ́ja ẹ̀rí donon torí pé nù nìyẹn wọ́n ní àbá àwọn àti bẹ́ẹ̀ pé nù nìyẹn pé orúkọ ẹja tó gbé nì òun ní jẹ́ nùn. فنادى بيت المال أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ọlọ́lá ànábì wa yóò náà ọbẹ̀ ọlọ́run ọba bíi tòlùmáàt nínú àwọn òkùnkùn tó wà ẹ̀wọ̀ ọlọ́run tòlùmáàtì ti bí òun náà ni òkùnkùn gbélé sí èmi òkùnkùn kání ẹlẹ́ẹ̀kejì nínú ẹja tó wà òkùnkùn kání. ẹlẹ́ẹ̀kẹta nínú sàlẹ̀sàlẹ̀ omi tẹ́já gbé lọ òkùnkùn kẹ́ni abẹ́ ìjà yóò náà ọwọ́ wà nínú àwọn òkùnkùn yìí fànádà ọwọ́ ń pè ọlọ́run pé àlá ìlà ìlà àjà ọlọ́run kò sírú rẹ kò sẹ́nìkan tá a tó lè pè bóyá sí ọlọ́run. subhanak mímọ́ rẹ ọlọ́run ọba èmi kan tòmí náà mi torí mo ara mo ti ṣe mo ti jẹ́ àwọn ẹni tó sábùkù ẹwà kí ló ṣe kí ló tọ́lá ànábì ọlọ́run ọlọ́run máa dáàbò bò wọ́n níbi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ń pààyàn ìwé náà wọn àjọ àrẹ ọ̀gbà yóò fi wá gbà wọ́n jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́tì ẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ wọn lájọ àrẹ ọ̀gbà àjọ àrẹ ti wá gbà wọ́n ń sábò tí wọ́n mọ̀lá kejì tó sábò tí eléyìí tí ń sọ̀ka sí bí fẹ́rẹ́ mi náà yìí máa fi fẹ́ ẹ wá níbi ọlọ́run náà wá láwọn sábò wá níbi ọlọ́run náà ìwọ náà jẹ́wọ́ ara ẹ̀ pé ìníkú tó mí náà bọ́ọ̀lì mi náà sábà sọ̀rọ̀ dólùmọ̀ ìyàtọ̀ wà mẹ́ o a gbọ́dọ̀ ṣàlàyé tọ́lá àwọn ànábì ọlọ́run tó mọ́ ni wọ́n ìtọ́lọ́run tó àbòbò wọn ni wọ́n o màá súnmù làwọn ànábì ọlọ́run ọlọ́run tí àbùkù ń bẹ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n kí ló ṣe tó ṣe bí ẹ̀sùn náà gbé wá fún wa àwọn ẹni tí ń júwe ọlọ́run fún àwọn ẹni yìí wọn ò dá ọlọ́run lóhùn bọ̀rọ̀ ló fi wá wò ó títọ̀ àwọn eléyìí ò ní gbà conclusion rẹ̀ bá yóò ní gbà tó ń jù lọ́dọ̀ wọn ẹ̀sẹ̀ tó ń fẹ̀ ẹ wò ó ti pè wọ́n pè wọ́n pè wọ́n dáhùn wọn náà ní dáadáa pé sàárì ti bẹ́ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ sàárì ti na ti eré ní arábìnrin lóṣù kan fún tọ̀ tí wọ́n máa lọ àìkọ́ wọn tó kù lọ́dọ̀ wọn yìí náà lọ́wọ́ ní ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi fẹ́ dànù gẹ́gẹ́ bí àwọn ya yí pé òun lòún fẹ́ náà èyí tí gbogbo àwọn èèyàn nínú ọkọ̀ ojú omi ọwọ́ àti sáàtì báyìí òun gẹ́gẹ́ rẹ̀ wá àti sáàtì báyìí nítò ẹjẹ́ kó wọ́n bọ́ nú omi nítò ẹjẹ́ kó wọ́n bọ́ omi káwọn èèyàn olè káwọn èèyàn olè tóun bá sínú omi táwọn èèyàn bá sì gbogbo àwọn wá tẹ̀lé sínú omi kọ́kọ́ ojú omi ó gbé àwọn kó gbé àwọn mi lọ kọ́kọ́ ojú omi ó tẹ̀lé sínú omi kí gbogbo àwọn yòókù káwọn wá tẹ̀lé káwọn dànù sínú omi lọ látara eléyìí òun wá ṣe sùúrù ó ṣe sacrifice ó ṣe tẹ́lí híyà bó wá bọ́ nù omi ẹja kan gbé mi ìyẹn ní tọ́lọ̀ ọba àdékọ́ lápapọ̀ tó fà náà bí tòlùmáàd alá ilá ilá àn sòdè ànákà ìní kan tòmínà gọ́ọ̀lì ní. Nàdà bí tòlùmáàd alá ilá àn. látara eléyìí ó wá ń bẹ̀rẹ̀ òkùnkùn kan òun ní tinú ẹja tó wà òkùnkùn kan ní omi òkùnkùn kan òun ní pẹ́lẹ̀ tó túbà ń abẹ́rẹ́ nǹkan àwọn òkùnkùn wọn yẹ òun lọ́wọ́ bá àlejò lọ́wọ́ ń sọ nàdáwù bí tàwí arábìwá yóò lò ó wá tó máa na zá orí ànínà kọ́ì ó wá fọ̀ máa kúrò níbi àwọn nǹkan tó dínkù ọlọ́wọ́ ọba ọba tó pè ní ẹlòmíì olóhùn ń bẹ náà gbogbo àwọn àròyìn tí ọmọ bíi sọ àbìsí sọ́dọ̀ lọ ẹni tó wà mọ̀ yìí pé tí wọ́n bá fi léyìn èmi gan màá bínú kátó wá ọba tó dá wa nígbà tó ọba akóni ẹ jẹ́ ká ọba afẹ́sínú kára bí àjẹrẹ ni àwọn tó láwọn ènìyàn ọlọ́run ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àbùkù ni àbùkù ni káwọn náà ká máa ronú jinlẹ̀ ká tó máa ṣàfihàn àwọn ìròyìn kẹ́kọ̀ọ́dọ̀ ọlọ́run bàtà bá ń sọ yí ọba àbí tìlú kára bí ni àwọn àbá ọ̀rọ̀ náà tó jẹ́ ká yí pé ká ṣe jìrá sá ọ̀rọ̀ tàbá ń tàbá ní nílẹ̀ yorùbá tàbá ní lọ́mọ tẹ́ ń wò yẹn ajere nàbá tẹ́ ń wò yẹn ìtumọ̀ rẹ̀ ni pé olóògbé ẹ̀dá ní ọmọ ẹ̀dá tẹ́ ń wò ni wọ́tọ̀ ọ̀bá mà torípò lè máa wò ó pé a ah, èé ṣe tẹ́tọ́ ní ti ìròyìn ọlọ́run bá sábà ẹni bá sábà lóòótọ́ lọ béèrè nílẹ̀ olóògbogbo ni sábàtún wa wọnú èdè nínú ìmọ̀ ilmu ìbàlágà agbègbè kan ní àtẹ̀síwù káfí nǹkan jọra wọn nínú kọ́ oyi tó wà fún òun kò tẹ̀lé pé àlùmọ̀sáfáwù yìí làbúta ayé àkúnà ákúwá nínú ìtumọ̀ eléyìí ni wípé ẹni tá a fẹ́ fi nǹkan jọ òun gbọ́dọ̀ tóbi ju ẹni tá a fẹ́ fi nǹkan wé ó gbọ́dọ̀ tóbi ju nǹkan tá a fẹ́ fi wé nǹkan lọ. Bàtà wa ní ọba abẹ sílu kára bíi agere ìtumọ̀ rẹ̀ ni pé kọ́dà agere tóbi jọ náà lọ. Ó oh, bẹ́ẹ̀ àlàyé ẹ̀dá kan tá a wá bá bùkún kan ọlọ́run àbá bùkún kan ọlọ́run a sọ wípé nǹkan tó ju ọlọ́run lọ ọba abẹ́sílu kára ọba abiyesílu kára bíi àjèrè. هذا استصغار الله سبحانه وتعالى apẹ ọlọ́run ní kékeré nìyẹn tóbi ọlọ́run lọ ẹ wá sọ torí ìbẹ̀ ọlọ́run ọba pẹ̀lú ìpè ọlọ́run ọba lọ́kàn ṣoṣo pẹ̀lú ìsàfọ̀mọ́ kò fi àwọn àbùkù kò fi àwọn àdínkù kò fi bákan náà wà zólù ó sì kẹ́wọ́ ara rẹ̀ jẹ́ ọkọ̀ lẹ́yìn náà tó mọ̀ bá aláàrẹ̀ fìdí tó mì ó wá jẹ́ wà ara rẹ̀ pé èmi gẹ́gẹ́ mọ́ sàbòsí àjọ̀rẹ́ fún ara rẹ̀ pé àbòsí tí ń sọ fáwọn kọ ní jẹ́ o kọ sẹ́bọ̀ o abẹ́ nìkan kọ sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run o tó lágbọ́dọ̀ máa sàlàyé léyìí ayé tá a wà ń sìn ayé tẹ́nìkan náà kọjá ti kéwú mọ́lẹ̀ kóun náà kọ́ anabi ọlọ́run sọ fún ẹ̀rọ mi lẹ́nu ara ẹ̀rọ mi pẹ́pẹ́ èmi kún tómi náà dọ́ọ̀lì mi mo wà sọjọ́ kan náà alábòsí. èyí tá anabi ọlọ́run sọ yìí òun rí bẹ́ẹ̀ ó fojú wo bẹ́ẹ̀ ni kí ló ṣe láti sáájì àwọn ẹni tí ń pè wọn àtètè gbọ́ wọn àtètè gbà òun náà ló fi kọ́ fún mi pé àwọn ẹni yóò ní gbà ó sì ń lọ sí fún wọn lẹ̀ tó kà sí fóun sábòsí náà nìyẹn. mélòó mélòó ewúrẹ́ tí wọ́n ti dé ìgbà máa pèjú ìwé kan wá lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ jẹ́ ẹni tí ń jẹ ẹni tó fẹ́ jẹ sàárì ó ti kọ̀ dáhùn ọba pẹ̀lú òní jẹ lónìí nù ẹ̀yà tó ṣe náà lọ ẹ̀yà tó ṣe kò náà lọ. ọmọ káàsì rẹ ọmọ káàsì rẹ ìsáàmù lẹ́yìn ọ̀yọ́ kákàwé dáadáa o ẹ mọ̀ wọ́n ni tó ti wò mọ́ fóònù tó o kọ́ kúrò wọ́n lọ́mọ tó bá bá ọ ní ti gúdèmí náà táà náà bí yẹn ti dòkú níwò náà náà wọ́n lọ́mọ tó bá bọ o fi lẹ́yìn ti fóònù yẹn náà ni ọ bàbá aṣọ náà ni o sì fi lẹ́yìn bẹ́ẹ̀ nítòsí oṣù yẹn lọ mẹ́rin mẹ́rin orú ẹ̀ tí wọ́n ti dé mẹ́rin mẹ́rin orú rẹ̀ tiẹ́ tó ẹ fún bàtẹ́ sáwọn bá dé lòun máa rìnrìn ìranù tẹ́lẹ̀ ní kó àkà wíbí ẹ̀mí jìnnà àrà kàfílẹ̀ yìí pẹ́tọ̀ a sì wí fún ọ pé ṣe tó ṣe ìmọ̀ eléyìí ò pé má sọ àwọn òbí rẹ lóko pàtó ti gbọ́ ẹbí náà lọ pátì. kọ́lá tó bá tún lọ wọ́n jáde lónìí à ìmọ̀ pé táwọn ti lọ nù lọ amẹ́ríkà. ni na ti rí rẹ̀ èyí táà ka sáànàbí ọ̀nà bá pé ìlú náà látòsí ajẹ́pọ̀ yẹ káwa náà kẹ́kọ̀ọ́ ńbẹ̀ náà káwa náà má jò sú wa káwa náà má jò sú wa ká má wò yí kó bá lè sọnù kó sọnù fún rẹ̀ èsì náà nìyẹn o ká má jẹ́ látara wa ká má yí mẹ́wọ̀n tẹ̀sí lọ padà wáyé mẹ́wọ̀n jọ kan èyí tá ó se ìfìrọ́f wà ìsìnkọ́ òun lòun sáàbò sí o ọ̀nà tóun ti fi sáàbò sí eléyìí òun sì lẹ́tọ̀ọ́ sí kọ́rọ̀ òbí àjẹmú ti jẹun lẹ́yìn náà ń kọ́ ọlọ́ni fàṣẹjáde náà làwọn wa náà jẹ ìnà òmìnira lẹ́gọ́nù àwọn náà wá fi gbàdúrà ẹ̀ àwa là níbi ìbànújẹ́ tó kó sí àlàmbẹ̀. wọ́n fẹ̀ nígbà nínú. ọ̀rọ̀ nípa ìlàsẹ̀ máa ń ná gbogbo àwọn tọ́wá gbà wá gbọ́ lódodo eléyìí ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà tó so má bá a ti bẹ̀ lọ bá a ti ṣàdúrà torípa àdìmọ̀ àwò pé lẹ́sẹ̀ kan náà sàkáyì àná ti ń bẹ̀ lọ́hùn ti pẹ́ kì í ṣe pé ń jẹ́ tó bẹ̀ lọ́hùn nígbà tó nígbà tó rí àjá ibà lọ́dọ̀ Mariam kì í ṣe pé jọ́yẹ̀ náà lọ́sẹ̀ bẹ̀ lọ́hùn ti bẹ̀ lọ́hùn ti pẹ́ ṣùgbọ́n tó yẹn làdúrà rẹ̀ gbà ní lásìkò máa sókè yẹn ọmọ kan jú tó máa bẹ̀ lọ́wọ́ ẹ wọ̀ ní bẹ̀ lọ́wọ́ bọ̀ kọ́mọ́ àkóso ọ kò sú zakari yá níjọ́tà tó àrẹ wà gbà ẹ wò òun níjọ́ tí mariam ti sẹ́ni níjọ́ tí ó rí mariam ti ń jẹ oúnjẹ nú ẹ̀rùn nú òjò títún jẹ oúnjẹ nú òjò nú ẹ̀rùn lọ́wọ́ abẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ tó wọn àdóhùn pé ọ̀dọ́ náà náà ló ti pàṣẹ fún wa gbogbo àwọn àyàtà kàṣáájú yẹn ẹ̀kọ́ àdúrà tó má bẹ́ẹ̀ agbọ́dọ̀ tó kàṣá wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ torí gbogbo àná ní béèrè lọ́dọ̀ láàfin ní tí ó wá ọlọ́run náà ló lè ṣe é láàfin ní lọ torí pé ọ̀dọ̀ lọ yẹn tún béèrè lọ́dọ̀ ọlọ́run ó ń béèrè aburú fúnra rẹ nìyẹn àti bọ̀tán rẹ ò lè da níbi kọ́ gbọ́dọ̀ èṣù lọ. àwọn àbá wa ní èṣù onífúnni lóògùn àbí kọ́ fún ọ lọ́ba dóòtì. àbá wa ní táwọn àwọn abẹ́ yin èṣù gan wa ní èṣù òfúnni láti ẹ̀sìn gbòdìdì ẹni lọ́wọ́ ẹni adìẹ ní òfun èèyàn ní ó béèrè padà adìẹ ló fi fún ọ. ẹ ń gbàdí ẹrẹ padà rárá ni ìgbàdí ẹ o àkọ́bí rẹ mo fẹ́ gbà o ẹ dákun tó ṣe déédéé ara wọn nígbà táwọn náà wà máa ń lẹ yorùbá kan máa ń yé èsù báwọn kí ló dé báyìí àwọn jẹ kí ló dé báyìí wọn wọn èsù lókùn táwọn kó yìí rí ipò lọ lówó láti lọ lọ máa. torípa ti bọ̀ tán àbí òní da ẹ má jà kájú nípa ń bẹ lọ ẹ sì já bẹ lọ́hàn pẹ̀lú ká pe ọlọ́run ọba lé orúkọ tí jẹ́ káwọn máa fi orúkọ àbùkù káwọn máa fi ròyìn ọlọ́run ọba má. bákan náà wà mí ní àdáàbì nínú ẹ̀kọ́ àdúrà ìfáwòrú sírọ́n oníkàwọn bẹ lọ́hàn. pẹ̀lú ohun jẹ́jẹ́ ohun tó relẹ̀ nínú ẹ̀kọ́ àdúrà ni atọ́kasẹ́lẹ̀ náà lánàá nígbà tá a fi ń bó ṣe pé èyí tá ń kà lọ́wọ́ níbi a ní ùnáyání zakari ya zakariya ya bẹ̀ lọ́hùn ṣùgbọ́n lọ sínú mariam ó wá sọ tó ti ọlọ́run wá gbé apẹ́ ìnìjà á ní kọ̀ọ̀bí yá. ìnájà ọ̀tọ́dún ìjà àìmọ̀bí ìjà. ó bẹ náà pẹ̀lú ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ohun tó relẹ̀ láti sọ fún wa wípé àníṣe níbo la ti rásàkásà. aláàkán náà tún ní prayer point àwọn mùsùlùmí náà tún mú prayer point jáde níbo níbo lẹ rí rárá rárá èyàn bẹ lọ́run pẹ̀lú ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni wa pọ̀ sí àwọn kan ó yá àdúrà níbo lẹ ti rí yìí òun kò sínú fúláwù àwọn làwọn ibi táwọn ti ní káwọn ọmọ pariwo lè àwọn ni wọ́n láriwo àwọn ò láriwo ọrẹ fẹ lọ́run nípa bẹ́ẹ̀ sàdúrà ká tún wọn wá dì sọ́pọ̀ ẹni tí ń gbé lẹ́gbẹ̀ẹ́ lé wa àti àwọn àlọ àlọ àlọ sọ òru àlọ àdúrà òru gbogbo gbogbo tàbá lọ bẹ àwọn èèyàn pariwo dáadáa gbogbo eléyìí náà kó sínú inú rọmọdún làwà yìí o mẹwàá bẹyìn bẹyẹ dé fẹǹsì o táwọn aláwọ aláyé lábẹlẹ kọ bíi káàkiri lẹ́yìn ọmọ ti sọpọ ará àdúgbò mùsùlùmí èsè bẹ́ẹ̀ o kò síbi kẹtẹ ẹ lélẹyìí o yálà ọgànà ẹsẹ kan nìyí ni. àbá àbá àtẹnuwọ náà ládùúgbò yìí ni tó wá ń dín sọ́ọ̀pù àwọn èèyàn ṣe ah, kọ́ wa ọjọ́ báyìí ló kù bẹ́ẹ̀ bá fẹ́ ṣe lẹ́yìn lábẹ́lẹ̀ kọ́ níbi sáà mẹ́bí òkọ́ wa wa tó wá jẹ́ pé ayọ̀ tó lọ lè gba ezumẹ́ ìdáàbò ti sọ́ọ̀pù àwọn àdúgbò tó máa gbé kí ni wọ́n ṣe ẹni ẹwà wá yẹn láyé máa wá pariwo gbogbo rárá rárá ni ó kún gbogbo àdó o ní fi sí àdó àwọn. torí pé ni ó kọ́ lẹ́yìn wọ́n fò nǹkan yìí mẹ́. wọ́n lè pé inú náà tàbí àwọn ìgbà òru ní ọdún á fún ṣùgbọ́n ní tòkó yìí náà á kọ́ ṣe mọ́kànlá ń bẹ̀ ọ̀yà ẹ máa wù tẹ̀lé mi yá jálíjálíjálíjálúkà kọ́ńkọ́ńkọ́ńkọ́ń bẹ́ẹ̀rù yá jálíjálíjálíjálúkà kọ́ńkọ́ńkọ́ń bẹ́ẹ̀rù abẹ́rù kẹ ẹ dàkú àrẹ́bí wo lọ́kàn yẹn rí táwọn àbá ti àwọn àbá wa ẹni táwọn ni wọ́n ba eléyìí rí kí ni ìpìlẹ̀ yá jálíjálíjálíjálúkà.

níbi àdúrà aláǹdàbí ọlọ́run wọn bẹ lọ́run nìdá án kọ̀ọ̀tì ìyàn pẹ̀lú ohun tó relẹ̀ eléyìí ni àwọn ẹ̀kọ́ àdúrà tó ṣe pàtàkì tí wọn náà bá ń kọ́ ń bẹ lọ́run àdúrà ló ti gbà àwọn ẹ̀kọ́ àdúrà yìí náà ló mójútó àwọn ẹ̀kọ́ yáàyì tó wà fún pé yẹn ń bẹ lọ́run òun làwọn nǹkan wọ̀nyí tó ṣe pàtàkì kódà fàlà yusmi'uhu ghayra man yujani fàlà yasma'uhu wẹ̀já ìwà فلا يسمعه غير من يناجيه فلا يسمعه غير من يناجيه dépò pé ẹni tó bá rẹ bẹ̀rẹ̀ gùn ní gbọ́ pọ́ǹpẹ́ náà kò ń béèrè ìjọba náà ẹni tó bá rẹ bẹ̀rẹ̀ gùn ní gbọ́ kàdó àpẹẹrẹ ẹgbọ́n sókè ẹgbọ́n sókè kókàdó kó wọn á pariwo tó ń wọ́n tó wá pariwo ẹ̀ wọ́n tó wá iná. subhanallah èyẹ tó tó pariwo ná èyẹ tó gbàgbé àkọ́rẹ́ yóò tó já sí o torí ìdí eléyìí nínú ẹ̀kọ́ àdúrà kódà àfẹ́ lọ nínú súrátòlù àárọ̀ ọlọ́ni. تضرعا وخيفة ودون الجهل من القول ودون الجهل من القول بالهجوم والآثار ولا تكون من الغافلين. أيوة لهم. أيوة ترى القناة. ولا تكن من الغافلين. ọlọ́run ní ẹ̀yin tẹ̀ bá ń ṣe báyìí ẹ fọ́nù ni ẹ má jẹ́ kan lọ àwọn afọ́nù àwọn afọ́nù ni mo bẹ lọ́rùn pẹ̀lú fún ọmọ pariwo yé ọ̀nà tí wọ́n fi fọ́ọ̀nù ni pé fún òjìnà tó bá wọn ẹgbẹ́ tó bá jìnà láwọn pariwo ẹ̀ ẹ tó bá jìnà láwọn pariwo ẹ̀ ẹ má ṣe bí afọ́nù ẹ má ṣe bí afọ́nù pé máa bẹ lọ́rùn olú farabalẹ̀ ìyẹn wọn fi bẹ lọ́rùn torí ìdílé yìí. ọlọ́ni ẹ̀dùn rọ́bà kan tàdọ́rù àn wà kó fìyà ẹ náà fún fún amẹ́ nínú sọ́tò náà ní fún fún báwọn ẹ náà ayà bí ẹ náà ní ti ní ti ìrawọ́ ra tẹ̀síwájú wọn náà kódà pẹ̀lú ohun o pẹ̀lú ohun alhassan wọ́n ní káàna lè mùsùlùmọ́n yẹ̀jẹ̀ ìlú náà fi dùá wàlá yusma uláhùn sọ́wọ́ in káàna ìlà an zàfi máa bẹ́yìn náà wà bẹ́yìn náà rọ́pìn. tí a bá ń tẹ̀lé ní ma gbọ́ fóun wọn máa lòkè yé iṣẹ́ kan máa bọ́ òtún lílura àwọn ẹnu lílura àwọn ẹnu òun náà la lè pè ní ámúpáńdẹ̀ yẹn tí kò rá mi sọ̀rọ̀ ẹ kàn máa gbọ́ dúdúra àwọn ẹnu lásán ǹjẹ́ ìmọ̀ gbogbo àwọn ṣùgbọ́n ká máa gbé ọlọ́wọ́ dákun ọ̀ lọ́kùnkùn olúwa àtìrọ́ olúwa ọ̀tá mi bá ń fún olúgbò ọ̀tá mi bá ń fọ́ lójú ọ̀tá mi kọ́ mọ́ lójú tó ká gbogbo eléyìí wọn nínú Islam táwọn afáwọn náà tó wá ń sún prayer point fún wọn pé àwọn àdúrà méje kan bẹ́ẹ̀ ti máa tó ó sì pariwo tiẹ̀ ní

أنا القدرة وتعادل ألا ترى إلى قول يعقوب عليه السلام إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون سورة يوسف 67 لو ọlọ́wọ́ bàbá àdéjọ́lá ó jẹ́ kí ẹ̀kọ́ bàbá ń bẹ lọ́hùn èyí tá a mẹ́nu bàlẹ́ ẹ̀ka yìí pé ìṣe pẹ́pẹ́ fúrú fún ọlọ́run ìtẹríba fún ọlọ́run bá a bá ń bẹ lọ́run ni èèyàn gbọ́dọ̀ fi sínú àdúrà ìsìkáànà ayé àtẹ̀dálòrì yẹpẹrẹ ara rẹ fọlọ́run ìgbéraga àgbọ̀dọ̀ rí àmì ìgbéraga lára rẹ kọ́mọ ara rẹ gbó tó wáyé dàbá yìí eléyìí máa jáde nínú ọ̀rọ̀ àwọn kan náà àwọn túbí òun ká wọn sọ ìgbà nífẹ̀ẹ́ ọlọ́run. ìgbà tá a fẹ́ náà là ń sọ fún ọ kò sí gbọ́dọ̀ ìgbà náà lọ ìgbéraga ni ìgbà tá a fẹ́ nu kò sí gbọ́dọ̀ ìgbà náà lọ àdúgbà wọlé lẹ́bẹ̀ là á ti sọ fún sọlá kọjá àgbà náà á tó àwọn ìyàgbẹ́lẹ́ ni sọ̀rọ̀ kí kọ̀ tó dọ́là sí tó tó fẹ́ èsì ọrụ ọ̀rọ̀ olùsí kọ́dà ìlú olùsí omi jàgá ìsìn gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìsọkúsọ lélẹ́yìn ọlọ́run ọba àti ta ló sọ̀rọ̀ àbọ̀ mẹ́ni ń bá sọ̀rọ̀ àá ọlọ́run tó bá pẹ́ àfẹ́ mọ́ ìwé fẹ́ mọ́ ẹ̀ṣẹ́ ní bùkátà ti fi pọ̀ tẹ́lẹ̀ tí wàá kó rẹ̀ kàn pọ̀ kọjá kápẹ́ bẹ́ẹ̀ bá ń bẹ èyí ò jẹ́ kí ìtẹríba kó wà ń bẹ̀. eléyìí wa lójú ó lè rí pé bẹ́ẹ̀ bá ń bẹ lọ nítorí fẹ́ òun náà ni ó tẹra mọ́ gẹ́gẹ́ bí n ta sọ lókè lẹ́gàn lẹ́ẹ̀kan níbi ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì jíkẹ́ ìsinmi yẹn ó wà lórí tó ń fẹ́ gangan pẹ̀lú torí pé ọlọ́run ní ká kẹ́kọ̀ọ́ eléyìí ká sì rí bẹ̀ náà látara ànábì ọlọ́run wa Yusuf nígbà tí wọ́n parọ́ wa kó jìnnà nínú Yusuf sáyà wọ́n wá ń sọ̀rọ̀ lórí wípé kí ni abẹ́ ṣe fún báyìí fún ara náà ló ní nígbà wọn ẹ̀wọ̀n láti bí ọwọ́ ẹ̀wọ̀n ní ọ̀nà pé. كيدهن أكبر إليهن واقوم Ah, ìrìn ọlọ́run tó bá yẹ pé títí wọ́n ní kí n ṣe ìsìnná tí wọ́n ní kí n ṣe yìí láti ní ṣe ìsìnná ní kí n ṣe ìsìnná o kódà tí wọ́n ní kí n lẹ̀wọ̀n ó sì pé mi ju ìsìnná lọ ah, ah, ọlọ́run lẹ́ka akẹ́kọ̀ọ́ náà ni o àrẹ́bí ọlọ́run ìsá ti o àrẹ́bí ọlọ́run ìsá ti o gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ látara àmẹ́bí ọlọ́run ọlọ́run lẹ́ka mẹ́kọ̀ọ́ mbẹ̀ yìí tí wàá lóye àrẹ oṣù wa sí ọ̀hún àrẹ bẹ̀rẹ̀ ọ̀jẹ̀ tó bá yìí oṣù wa sí ọ̀hún torí tọ́lọ̀ ń fún wọn kalẹ̀ fún náà ẹkẹ́kọ̀ọ́ látara wọn. ìtọ́sọ̀ yẹn ọlọ́run fẹ́ ká mú ẹ̀kọ́ náà ni ìwọ náà tí wọ́n lọ sọ pé ah eléyìí ti pọ̀ lọ́dọ̀ pọ̀lọpọ̀ lèmi lòótọ́ ah lọ o kàkà kí mọ́ pàtì tẹ̀ yẹn ah sọ́dà máa ra máa ń ṣe rárá pálá máa ti ta bísí máa ti ta bísí àwọn tó wá jẹ́ pé fífi béèrè ó ṣe béèrè pé ó pàásì náà yóò lóun kọ́ pàásì ọ̀kárí. a yóò bá dájú fún abàjẹ́ wọn kéku mẹ́jẹ tètè yóò sì ti tàwádà nù. ó ṣe wá bí tó kàkà kéku mẹ́jẹ tètè ẹ ti kéku mẹ́jẹ tètè. wọ́n wá sí lóko rẹ̀ wọ́n wá lọ́ta ní méjèèjì. abẹ́rẹ́ kẹ́kẹ́.

ó ti wá rí i pé hàn ni ìka yẹn tóbi lẹ́mí rẹ ìka yẹn bà ọ́ nú kó wá kó máa fi kankan dẹ́rù bà ọ́ kó máa fi kankan alẹ̀ mọ́ kó náà wá dúró lórí kankan alẹ̀ mọ́ yẹn tàbí sí nǹkan tí wọ́n ní kó o ṣe tí wọ́n fẹ́ ṣe ah, kàkà iṣẹ́ tí wọ́n ní kí n ṣe yẹn lọ́fíìsì wa àtàkì tí wọ́n á tún ṣe léyìn ìdìbìsẹ́lẹ̀ ti tẹ̀ ó sì tẹ̀ lọ́rùn wọ́n sì gbàgbé lọ́wọ́ ti tẹ̀ mí lọ́rùn kọ́lá kan ní kí ìdìbìsẹ́lẹ̀ máa lọlé tó o sì ní sẹ́mi ìtẹ̀ ó wò wọ́ ọ̀ rí pàápàá àwọn ọ̀pọ̀lọpọ̀ àyàn bẹ́ẹ̀ ń sọ bẹ̀rẹ̀ pálẹ̀ tàbí ìjẹ́ ni wọ́n á tún wọ́n sọ pé kàkà bẹ́ẹ̀ náà ti gbàgbé lọ́wọ́ rẹ̀ èyí ṣe tí wọ́n fẹ́ lọ́wọ́ sẹ́kàn fẹ́ gbogbo mi yìí agbára mi nílé ìpè dákun má jẹjọ́ bọ́ lọ́wọ́ mi o bàbá ń ṣe lọ́nà tí ọjà ti rọrùn èyí wọn ni ó bẹ náà àwọn kan máa bẹ bẹ́ẹ̀ kí sọ́sì fọ́ lọ́wọ́ rẹ ọtí ọlọ́run kọ́ kó kọ́ kó lọ́wọ́ sì ní níṣẹ́ lọ́wọ́ mọ́nà nítorí ẹ̀kọ́ àdúrà olúwa àwọn kẹta mẹ́nu báyìí tọ́lọ́ nítorí wí ọlọ́run ti gbàdúrà rẹ̀ lórí ẹ̀ lóòótọ́ ó sì lẹ̀wọ̀n àbẹ́rẹ̀ wọn ọlọ́run kápá kárẹ́bì ní tí wọ́n máa ọlọ́run kápá akọ́ máa lẹ̀wọ̀n kó sì jọba ọlọ́run kápá akọ́ ṣe ṣùgbọ́n látara ẹ̀kọ́ tó kọ́ òun ní pàrọ̀ gẹ́gẹ́ náà ni wọ́n sọ ló sọ wípé kọ́dà kó o ti kúkú ẹ̀kọ́ mi tó náà kó mú nínú alẹ́mọ̀wò pé báwo ló ti wá jọra wọn pẹ̀lú wípé ìtẹríba ó jọra wọn o àwọn àbá ní kálímù jáde ra kórè wa àwọn àbá ní pẹ̀lú tí èèyàn bá ń sẹ́sà àwọn nǹkan kan rẹ pé tó fi ń sẹ́sà rẹ òun sọ ìdàkejì léyìí lọ́nà tó burú wọ́n ní ka annaka qad akhrajta nafsaka min al-hawl wal-quwwa. ó ń gbéra rẹ kó níbi agbára ọlọ́run ìyẹn pé kò lè ṣe é hábẹ́lì wá di ìyàmọ́dá ìlà wọn náà ń kó tóbi nìyẹn ìyẹn kó òun lẹ́kẹ́ni ìyẹn kó òun tóbi nìyẹn tọ́ba níbẹ̀ ìdèlè amúrú ìlà lọ́ gbogbo àlámà náà wáyé rẹ kó tóbi wọn náà dábàá dúró àrẹ lẹ̀ bọ́lọ̀ ń àrẹ lẹ̀ bọ́lọ̀ látara eléyìí gbogbo àwọn kátà bá ń bèrè lọ́dọ̀ ọlọ́run yóò mọ̀ wá sí ilé di ara wọn nínú ẹ̀kọ́ àdúrà láti máa wò ó pé ah, bọ́ọ̀lù náà ti wá gbàdúrà nílùú àgàkàríyà ayakuna zakir ala akmali sifat fàyín kánà jálíkà fímọ́dì istakbil alkibula wajalasa mutazallilan mutakashi'an bisakina wa waqar مضطرق راسه ولو ذكر غير هذه الأعوال جاز ولا كراهة بأكل ولكن إن كان بغير عذر كان تاركا للأفضل. sínú ẹgbẹ́ mú jáde kájẹ́ ibi tó ṣe yí pé a máa bẹ lọ́wọ́ táwa náà sì wà ní ìṣesí tó yẹ ká bẹ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run bẹ lọ́wọ́ níbi ọ̀rọ̀ àdúgbò ẹ̀. ẹ̀hálà jọ ọlọ́run àti ọ̀hún jọ ọ́ inú náà ọlọ́run ọmọ rẹ̀ lẹ́yìn òní kọ̀ọ̀sì ìṣẹ́gun òní bùkátà ti tẹ̀jà ṣùgbọ́n ọlọ́run náà rí ọ pé kó torí ìjòkó lọ wà ní lẹ́ni tó ti rí bọ́lọ̀ báyìí ọlọ́run náà fi àwọn àpèjúwe wọ̀nyí hàn wá èèyàn máa pààyàn lé ọlọ́wọ́n bá àlejò ọlọ́wọ́ bùkátà ká fún alẹ́ gbogbo ẹ̀dá gan lọ ọlọ́wọ́n bá àlejò ọlọ́wọ́ ṣẹ́kẹ́ ni ó bùkátà ká fún alẹ́ gbogbo àwọn ẹ̀dá yòókù gan lọ. àkọlé yìí tẹ́tẹ́ ní fún wa ká fún ọlọ́wọ́n bá wa bá àlejò ọlá ọba tó dá wa ká fún alẹ́ bàbá wa lórí ìdòkó á fún àwọn ọmọ rẹ lórí ìdòkó lórí ìdòkó wa náà á sì kọjú sí kébìlà eléyìí ló dáa jù ó sì kọjú sí kébìlà bàbá sì jòkó náà ni á jòkó lẹ́tọ́ kọjú sí kébìlà á lè máa bẹ ọlọ́run bá wa eléyìí náà jẹ́ àkíyèsí kan pàtàkì náà ẹ̀ka kíyèsí kọ́ra àwọn kan wọ́n tún máa mẹ́rin wa bẹ́ẹ̀ pé ẹ̀rí tó sì mú àwọn náà ó ní wọn náà ni ẹ bá wà lóde kan wọn àti ẹja ti dè náà ká bẹ̀ náà àbẹ́rẹ̀ kan. wà ní ẹja dìde mọ́ ẹja tẹ náà wọ́n tún wọn abẹ́ẹ̀lú wa lórí ẹ̀ wọ́n ní ọlọ́wọ́ bá gan sọ tó wọ́n ti wọn ayáwó ni wọ́n mú wájà lẹ́rìí wọ́n ní ìtọ́nà ọba sọ fún wa yìí pé ní الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار wọ́n ní alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan. Ẹdínwó báwo yìí tiẹ̀ mọ́ tí wọ́n yàn tó yìí wa. Àdúgbò kàtà ti sọ báyìí kàtà sọ bẹ́ẹ̀. Kí sì ń kan lọ́ọ̀dà kan bí ayà yẹn. Alladhina yadhkuruna Allaha qiyaman àwọn tó ń pé Wa máa rántí ọlọ wọ́n a máa bẹ lórí ìnàró wà kò ẹ̀yìn ká tí wọ́n wà lórí ìjòkó náà wọ́n Wa máa kódà tí ó wá wà àwọn yóò rántí abẹ́rẹ́ àrùn wọ́n wá ronú nípa ọba àlejò tó sọ́mà àtìlẹ̀ àti gbàwọn tí wọ́n á ronú lọ gbẹ̀ tán wọ́n sùn abẹ́rẹ́ fún ìrọ̀ náà. ọ̀sánà máa kọ́lá kíkà àjà. ìrọ̀ náà kó bá àkọ́tọ̀ ọ̀tá ìwọ̀ ọ̀tá lásán o. ọ̀tá lásán. subahana nínú ààrẹ. ọlọ́dà kan làwọn níbi ìyá náà abẹ́rẹ́ wọ́n fẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. eléyìí ni àwa pé bọ́ ọ lórí àdúrà ààrẹ lè gba bó ṣe mórí ìsùn náà lọ wà ṣùgbọ́n pẹ̀lú pé kí ni ọkàn rẹ lọ wà. lórí ìjòkó mọ́wádẹ́tẹ̀ náà ọ̀nẹ́kọ̀ọ́ jòkó ìnàró ìwádìí ẹgbẹ́ lọ́nà àwọn kan làwọn ti kí ni wọ́n ṣe asiru tuwa alàlìkìyà bọ́wá yẹ wọn ẹjẹ́ ká dìde dúró ìfúnṣẹ́ àwọn kan ìfúnṣẹ́ sábà kọ́ṣẹ́ àwọn kan ìfúnṣẹ́ àwọn na àfẹ́ ìlànà wáyé pàdé àfẹ́ ẹ̀yà dìde dúró pẹ̀lú ìfẹ́ náà. tọ́ ọ lórí wípé nàró náà máa sábà pé nìkan ni máa fojú wò wáyé gbà pẹ̀kọ́ wọ́n lè já bẹ̀ a já nàró ká bẹ̀ náà pẹ̀pẹ́ wọ́n náà nàró torí pé àìnàró rẹ̀ yẹn ń gbà mí ó lè fi aburú ó lè fi àwọn kankan ó sì lè má wọn ṣàṣeyọrí àwọn kankan tó fẹ́ ṣe ìwọ́n náà wà ní nàró ọ̀rọ̀ padà kan tó jẹ́ yé wọn ẹlẹ́ wáyé bẹ̀ ẹ̀kọ́ rẹ̀ lẹ́yìn àbáwọ̀ máa lè ké ó rúpa ẹlẹ́rí gbà mí lẹ́nu kọ̀ọ̀kan

òun náà ló gbọdọ̀ sọ dáadáa tí ó júwe pé wọ́n gbọ́ tó ọbẹ̀ sọ kí ni obìnrin sí ọ̀rọ̀ eléyìí nínú ẹ̀kọ́ àdúrà òun ni kí àwọn tá à ń bẹ náà ká ní àwọn àròyìn tó pé yálà níbi ìjókòó wa ni àbí lórí ìnáwó ni àwọn àròyìn gbọdọ̀ pé a gbọdọ̀ jòkó ní jòkó ẹlẹ́kọ̀ọ́ eléyìí òun lọ́ dáa jù. àyà tá a tẹ̀ ń kálẹ̀ kankan ọwọ́ àlọ́dọ̀ mi bì àyà àwọn àlọ́dọ̀ mi bì ọlọ́wọ́ bá àdéjọ́ náà ó ti sọ fún wa ṣáájú pé الذين يذكرون الله قياما وقعودا ولا جنودا ويتفكرون في خلق السماوات والارض. أبيرك. bí ẹ bá fẹ́ bẹ̀ lọ́hùn èèyàn bẹ̀ lọ́hùn lẹ́ni tó ṣe wípé èèyàn ní ẹ̀kọ́ bá a ti bẹ̀ lọ́hùn ìròyìn tó pé yọ wà lára ẹni náà. nínú ẹ̀kọ́ àdúrà òun owó mọ́ ọlọ́run níbi àdúrà ìdàkejì rẹ̀ ni ó ti jáde lẹ́ẹ̀kan níwájú ṣùgbọ́n láti fi lè bá àfikún ọmọ ọrụ àfáà àti láìpẹ́ ọmọ mọ̀sẹ̀rẹ́dì wa lórí ilé ìpé ọlọ́àdájú sallallahu alaihi wasallam anábì àmà tí bi nínú ilé wa Abu Jahl wa ashab láwùjọ́lò wà nílé àwọn ará yókù náà bẹ́ẹ̀ إذ قال بعض لبعض أي يقصر بسنة الزور بني فلان فيدعوه على دار محمد صلى الله عليه وسلم إذا سجد فبعد أسقى القوم فجاء به فنظر حتى إذا سجدت تناسبوا وبقام إيه نجا به النبي صلى الله عليه وسلم تبان ساتوا àwọn ẹni tó ń jẹ́ àwọn èèyàn rẹ̀ wọ́n a máa ṣe àwọn nǹkan tí ò da tí ò da wọ́n á máa ṣe fún wa èyí tá a fẹ́ mú bí ó ti jáde nínú ọ̀rọ̀ kan tó wá fẹ́ padà sínú ayé wa. wò mọ́ láti náà. èyí kò tún bẹ́ẹ̀ lọ́wọ́ àti òun ni ká nawọ́ sókè ọ̀hún eléyìí àwọn àlàyé tẹ lórí òun náà bóyá òun náà alẹ́bíjọ́ kan lọ sàbí àlẹ́ sọ̀rọ̀ lórí eléyìí náà a sì lè fi fọ́ọ̀mù rẹ̀ níwọ̀nba torí pé ìnáwó sókè níbi àdúrà ó ti àwọn àti sókè ó sì láwọn bíbẹ̀ lọ́wọ́ pẹ̀lú àdúrà àwọn àbá ní ìnáwó yìí jẹ̀dí ìtẹ̀lé ìlú ló ń jẹ́ lórí wípé ọlọ́wọ́ ọba wa ọba tó ga ni ṣùgbọ́n kí ìṣòwò àdúrà là máa náwó sókè tá a máa tẹ́wọ́ àwọn àdúrà kan bẹ̀rẹ̀ pé tá a bá fẹ́ ṣe ẹ̀yìn ọwọ́ báyìí láti gbèsò sábà máa wá ní àwọn àdúrà kan tó jẹ́ káàsọ̀ bíi àdúrà pé kò sómi ni. àbí èèyàn fẹ́ èèyàn lọ sẹ́yìn ìlú èèyàn lọ bẹ̀ náà ti sí ilẹ̀ èdè yẹn lọ bẹ̀ náà bẹ̀ lórí àwọn kankan tó jẹ́ ájá tó pàápàá jùlọ bí ìgbé ọ̀rọ̀. bákan náà ọ̀nà káà tó máa gbà ìtẹ́wọ́ náà ni wọ́n sí bá ọwọ́ báyìí òun ti báyìí ìyẹn nígbà sàádà ọ̀rọ̀ pé náà ni àwọn ọ̀nà tí fi abíṣẹ́wọ́ tí àwọn abíṣẹ́ ọlọ́run ààrẹ náà nìyẹn náà ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ níbi ìdùwà ájà a máa tẹ́wọ́ láti béèrè fáǹfẹ́ lọ́dọ̀ náà ìyàwó ti tẹ́ Thank lọ́wọ́lé lẹ́yìn tó ti jẹ́ sí wípé a rí àwọn àkọọ́lẹ̀ fún lórí eléyìí. bákan náà nínú ẹ̀kọ́ àdúrà táwọn kótó lásìkò wa táìpẹ̀ dúró lórí àwọn ìdí àti ìmúwáyìí náà báwọn tẹ́lẹ̀ ìrìnkánná lọ́ba yé wa tá a sì mójútó eléyìí náà tó fún wa tó lè jẹ́ kájú àwọn gbà nígbà tá ti tẹ̀lé. inú ẹ̀kọ́ òun ni tí ẹ bá lóhùn nìkan tí ìwé ni wípé àárín ọkàn ara èèyàn náà mọ́sọ́lọ́run kí èèyàn wà ní ìmọ́tótó kéèyàn má níbi ẹ̀ṣẹ̀ má má láàyè níbi bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ àti àti. nípa níbi sọ́mọ̀ bá wà ìwọ̀sẹ́là ànábì dé ká kan arákùnrin kan jọ kan tí ń lọ́wọ́ ju rí ní àṣà ma lórí gbogbo ara rẹ̀ kérúkú yàmùtù yàdé ọwọ́ ìnáwó ìsókè wọ́n gbé yàrá òpèrè ẹ̀rọ ìyẹn àkọ́kọ́ máa ń dọ̀rù nìyẹn ẹlẹ́ẹ̀kejì àlejò tó ní irú ẹni tá à yìí irú ẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí gúdù yàbẹ̀lẹ̀ àrọ̀ àrọ̀ àwọn ti aráàmù ni ètò wọ́n ti fi tọ́ náà aráàmù ni wọ́n ti tọ́ lànà ti sọ pé kẹ́ni tí lànà ti sọ pé bàrà wa ànábì ni bàtà àmù ú àrọ̀ wà màsìrọ́pù ú àrọ̀ lànà ti sọ bàrà wa ni ìpínlẹ̀ òkà ti ń jẹ èèwọ̀ ní tọ́lọ̀ ní àmà jẹ̀ ń jẹ tọ́lọ̀ ní àmà mù ní mu. kọ́dà àwọn agbóbi yà bẹ̀rẹ̀ àwọn tó sọ náà haram ni wọ́n ti tọ́ tàbí ń tẹ àwa òbí ẹjá pẹ̀ ẹjá bẹ̀rù ọ̀lẹ́ ẹ̀mẹ́jà bayé àwọn ọmọ yìí jẹ́ ẹlòmíì ti bayé àwọn ọmọ rẹ̀ jẹ́ lọ́jọ́ iwájú ọmọ wa bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ àjọ òní ti bayé ẹ̀jẹ̀ ló fi tọ̀ káàárọ̀ owó láyé lórí ìgbésí ọ̀pọ̀lọpọ̀ tàbí méjì tẹ́lẹ̀ ní ìlú lọ́wọ́ fún rẹ̀ gan ọ̀nà èrú ni náà nílé jẹun. sábà pé náà lè tún ló tún pilẹ̀ fọ́mọ náà ọ̀nà inú oko ni wọ́n ti lọ sí ọ̀nà oko wọ́n ti lọ rógán fún wọn. ọmọ mi ò tí òkú ọmọ bẹ́ẹ̀ náà fi kọ́ màwé ó sì kó ee kalẹ̀ ee bí ẹ̀rí àà ìfẹ́jọ ọmọ yẹn tá a kan ọ̀nà bí méjì kẹrẹ́ lóbi níbí mọ́ ló fi ṣe òun náà dà kí làwọn tàn ara jẹ sí náà lórílẹ̀-èdè yìí á sì wọn tàn ara jẹ sí náà wọ́n ti ti báyé ọmọ mi jẹ́ apàdé àwọn obìnrin wọn ó ti báyé wọn jẹ́ lára tí wọ́n bá wọn ṣe náà ó ti bà ìgbésí ayé wọn jẹ́ ó ti bẹ̀rẹ̀ lè kọ́ ọmọ mi ta kó tó kó eré àti bí eléyìí tó tún tún ọ̀sán fún pé tàbí kíkà àdìjẹ́ náà ni ee bí òun náà ṣe é bí tàbí kíkà àdìjẹ́ o tòun ti bẹ́ẹ̀ ẹlòmíì kan ò tó ní rí kò tó ní skul ọ̀bọ̀rọ̀.

bákan náà nínú àwọn tó tún sọmọ tó tún lè jẹ tó tún lè tó tún lè kó dàbọ àwọn yánkíkà eléyìí papọ̀ sábẹ́ talákọ̀ọ́kọ́ náà òun bá bá àwọn kata fi tẹ̀lé ọ̀hún káwọn náà wo àwọn kata náà fẹ́ táwọn fi tẹ̀lé ọ̀hún. nínú àwọn kata náà fẹ́ jù táwọn fi tẹ̀lé ọ̀hún káyì ní pẹ̀lú oúnjẹ rọ́pù àìkélé lọ́pọ̀ ní káwọn anábìyẹn lọ́wọ́ fi tẹ̀lé ọ̀hún rọ́pù ẹ̀rí kẹ́lìmọ̀ ọrụ ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ nínú àwọn ọkọ̀ ọlọ́run tọ́lọ̀ ọba àlejò fẹ́ràn àwọn ilé ìlànà ti wọ́n jẹ́ nìkan tọ̀ ọjọ́ kókó ìsùn láì làbẹ́ nìkan bẹ tó ń fọ̀ tẹ́ kókó àwọn àlejò ní oko ìsìn fún màtà àlejò ní ẹjú sí ọ ọ wà ó ó ti kókó àlìjẹ́nú kókó àlìjẹ́nú àlìjẹ́nú wá dé àlìjẹ́nú lè ti kókó kọ́kọ́ mẹ́tì wọn kó gbéṣẹ́ léwọn lọ́wọ́ kó wọn bá fẹ́ lọ. wọ́n wá ah, kí ló jọra ó fẹ́ lọ́wọ́ àlìjẹ́nú kí ló wá wá. ẹlòmíì ẹlòmíì àjá sí wèrè wọ́n ti fìdí náà ẹlòmíì lásán kò ní já sí wèrè lẹ́kọ̀ọ́ àwọn ó fìdí náà ẹlòmíì. torí ti eléyìí tápù ẹlọ́n pẹ̀lú àwọn kọ́tọ́ náà wà àlejòlá tó ní ìbẹ̀síta àmọ́ bíbẹ̀. nínú ẹ̀ bákan náà nínú mímọ́ ọkàn mímọ́ ara kéèyàn bá tó fẹ́ bẹ̀ lọ ó dáa kéèyàn máa kéèyàn máa fọnu kéèyàn máa lo pákó ọlọ́ọ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ àlébí àwọn àì níparí àwọn àyè kọ̀ọ̀kan kéèyàn máa ti bẹ̀ àwọn àyè ṣáájú àti tuntun bẹ́ẹ̀ bá fún ọwọ́ àlọ́dọ̀ òbí rẹ̀ àti ah, ẹjọ́ oṣù tó bì lóbi ṣàdúrà fún ọbẹ̀ kó tó kú lọ́dọ̀ rẹ̀ gbìyànjú kó bì rẹ̀ ṣàdúrà fún ọ wà lọ́dọ̀ rẹ̀ kó tó kú mẹ́ ní ah, jùlọ àwọn àyíkọ̀ kan ní mọ́tíkà ẹ̀ wà ní kàábà ni ọ̀tọ̀ wà gbogbo àwọn àyíkọ̀ ìyẹn wà ní a àti márùwà wọ́n ọlọ́run wọ́lá sọ̀fà ọlọ́run wọ́lá márùwà èyí ń kọ́ wọ́n náà lọ sí ẹbẹ̀ wọ́n náà lọ sí ẹbẹ̀ àwọn ẹlọ́run kọ́ lọ́nkó sí ẹbẹ̀ ní ọ̀rùn fún àwọn náà ìgbà ló ti débẹ̀ kọ́ mọ́ sílẹ̀ kan àyè náà ìpínlẹ̀ máa jẹ́ ẹ̀nà ni kọ́ lọ́nkó pàdó àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní Màdínà Madina wọ́n ń pèbí kan ní ráwùtọ̀ ní ara mọ̀mọ́dá ní ilẹ̀ máa ń sòrò wọ̀ díẹ̀ ìgbà tí wọ́n bá ráyè tó bá wọ̀ bẹ̀. Ibẹ̀ ń bẹ láàrin mímbàrà nẹ́bì sí yàrá ìyàwó Aisha àti kápẹ́ yàrá nẹ́bì náà ara mímbàrà sí ìbáwọlé ànẹ́bì ibi ànẹ́bì náà ti wọnú gẹ́ni ó ti wà nínú mọ́sáàsì. ó ti wọnú mọ́sáàsì lẹ́yìn. mọ́sáàsì ti kó owó ẹ̀ papọ̀. ààyè rọ́ọ̀mù yẹn ni àyíká ìdìbò abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni. mọ́sáàsì kùbá àyíká ìdìbò abẹ́lẹ́ ọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orí ìdílé yìí nínú àwọn ìdádùn àti ìmọ̀ yára gbà kíákíá. nínú ẹ̀ náà tún ni kí ẹ wà lórí ìrìn àjò kí ẹ wà lórí ìrìn àjò bẹ̀bá tíráàbù bàjẹ́ ẹnu rẹ̀ tilẹ̀ kọ́ ọmọ abẹ náà lórí àwọn àgbà tó ń fẹ́ ọmọ abẹ náà lórí ẹ̀ jọba wa ẹ̀dá pa àwọn ọmọ wọ̀nyí ó ṣe pàtàkì púpọ̀ bàbá wà lórí ìrìn àjò bẹ́ẹ̀ bá wà lórí ìrìn àjò orin yóò pọ̀ títí tó fi tẹ̀lé ń lọ. wọ́n láti fi ẹ̀sìn ìlú díẹ̀ onígbọ́. opportunity ni ànábì ṣe kó yọ àti inú àwọn àyíkájọ tí wọ́n ń gbà ní ẹwà àárín àjò. ẹlòmíì àwọn ọ̀rọ̀ tí ò ní tuma wọ́n sọ débi tí wọ́n lọ wọ́n àtẹnubọ̀rọ̀ olóṣèlú. Tinubu ní Tinubu bẹ́ẹ̀ dé. Tinubu kò lè ṣe kẹta ẹlòmíì yẹn já gbé ìtumọ̀ bàbá lọ́wọ́ nìyẹn. dákùn tó bá sọ̀rọ̀ wípé jẹ́ tó ń sọ pé Tinubu ò lè fi nǹkan o ṣe ọ̀tá sọ̀rọ̀ òṣèlú o dákùn kọ délẹ̀ o tọ́wọ́ ìpé tó lọ lè gbé sórí ilé náà wọ́n kàn bá pè túwé bẹ́ẹ̀ pé táwọn ìlúmí ọmọ sọ ẹni tó lè tó lè fi dára pé pé ni ẹni tó lè dé nìyẹn yá tó sọ yóò náà ọ̀nìyàn tó wá gbọ́ kàn án ọ̀gbàlẹ̀ bó ti Tinubu ló lè ṣe òṣèlú òun tẹ já dé òun tẹ bá tún nàìjíríà ṣe jẹ̀wá wọ́n tó bá ń sọ lọ láti ọ̀pọ̀ tó sọ fún ọ ní ọ̀kà àti olóṣèlú kan náà o ṣùgbọ́n à ń sọ tẹ́lẹ̀ ní ìbáwà ní mọ́tò àbọ̀wà lórí ìrìn àjò àwọn ọ̀rọ̀ tí wọ́n máa fà mára wọn lọ́wọ́ nìyẹn tí wọ́n fi débi tí wọ́n ń lọ fún òní ẹ̀dùgbọ́n ẹ̀ká ọ̀bẹ lọ. bákan náà jẹ̀mọ́ wa lẹ́yìn bá tẹ̀ta dúró nínú ẹ̀kọ́ àdúrà sáàlì kọ́yìrọ́ ìndàlẹ̀ kọ́yì àfẹ́rẹ́ ìlànà òun ni ìtọ́jẹ́ ìparí láti dúró tí ẹ bá wà ní dáadáa lẹ́yìn ká bá ń ṣe dáadáa ìwọ náà bẹ̀rẹ̀ òun dáadáa táwọn ẹ̀ bá ń ṣe dáadáa ìwọ náà bẹ̀rẹ̀ òun dáadáa ẹnìkan lọ àìsí ìdùnnú mi dáadáa ni ọwọ́ adé ìwọ náà bẹ̀rẹ̀ òun. ọkọ̀ fún wọn náà wà bẹ̀rẹ̀ dáadáa mi náà kódà tọrọ nǹkan náà bẹ̀rẹ̀ láti jẹ́ ìtọ́ bẹ̀rẹ̀ láti àdúrà tí ẹ gbà lábala nìyẹn ọ wà dunnú sí wọn náà wà bẹ̀rẹ̀ ọ̀tì lórí náà ẹnìkan kọ́lé dunnú sí lé tọ́kọ̀ yẹn tí náà wà bẹ̀rẹ̀ ọ̀tì báyà àti èsì kọ́lé tẹ́lẹ̀ báyà máa ọmọkùnrin ọlọ́pù wọ́n bẹ̀rẹ̀ ọmọbìnrin wọ́n náà fẹ́ràn bẹ́ẹ̀ àdúrà rẹ̀ ọ̀tà bẹ́ẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí ti ń ń ṣe dáadáa tí dáadáa bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìkan wọ́n náà bẹ́ẹ̀. ọlọ́wọ́ bàbá أني وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك أه بابا لكلا وانصفوا نبي أو بس يروا أو لا تفدى أو bí mariamu ṣe dàgbà ìyẹn kò sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn má ṣùgbọ́n yóò tó padà tó ń lẹ́nu bá níwájú náà àwọn akẹ́kẹ́ tó sọ lókè lórí pé sàkà ìyá ló pa mariamu tọ́ láti pé wọn ò sọ̀rọ̀ yẹn báwo ni ó ti jẹ́ sí wípé zakariya ló padà jámọ́ lọ́wọ́ ẹ̀rí pa sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà wípé wọ́n ti mariamu ní kí wọ́n bẹ́ tọ́.

ọ̀rọ̀mọdọ́lọ̀ bá ti gbàdúrà lórí ẹ̀ láyé ẹ̀ gbogbo nìkan bá pè ká sọ̀rọ̀ owó onídìí sọ̀rọ̀ mẹ́. ẹ̀fọ́ àwọn ah, ọmọ agbára ẹ̀wọ̀n lọ kẹ́kọ̀ọ́ nìkan ìyá ń jẹ àwọn èèyàn bẹ́ẹ̀ báwo tẹ́lẹ̀ ẹ̀wọ̀n kánú bí ọmọ bá ní ọmọ sí. ẹgbẹ́ nìkan lágbára gbogbo ìwà yìí náà àdìgbò tá a ní lẹ́sìn nìkan lọ kẹ́kọ̀ọ́ àdìgbò gbà yẹn nìyẹn kù.

gbogbo ayé sáà tí wọ́n tọrọ ọ̀kan nílẹ̀ yìí sáà mọ́kùn lásán kẹfẹ́ ibẹ̀ lọ́lọ́ à àwọn òbí bẹ̀rẹ̀ yìí sọ́kọ́ bó ṣe lágbára tó bó ṣe lágbára tó àwọn náà adúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe ayé òjá sí mẹ́tẹ́bí pátá àbídé ọlọ́run ṣe kébi ọ̀pá wákàtí kódà àtúwà mọ́ àti tó yẹn ló jẹ ọla à ń sọ ilé àti ni o a sì fi àwọn tó wa torí pé nǹkan yìí yé wa látara ìṣẹ̀lẹ̀ tó sí Mariam àwọn tó fi àwọn wọn tó Mariam náà abẹ́rẹ́

náà. iná lọ sọfà. ẹni tó ràn kan lé máa mọ́lẹ̀ tìlí tọ́lá tìlí màlá ìgbà abẹ́rìkà. kéṣe wípé ó sọ wípé ìdí àwọ̀ iná wọ́n lọ ìdí àwọ̀ iná ìyẹn lè mẹ́jẹ̀ ọ̀rọ̀ màláìkà فإذ قالت الملائكة يا مريم إذ قالت الملائكة يا مريم Ọlọ́run ní ìgbà tí wọ́n láìka ń sọ fún Mọ́ríàmù tí ń pe Mọ́ríàmù pé. Iná lọ àtọ̀fà. Ọlọ́run ní ká sọ fún ọ wípé òun ọlọ́run bá òun sà ọ lẹ́sà. Wà sọ àárọ̀ sí. Òun sì ti fọ̀ ọ́ mọ́. Wọ́n sọ fún àti àlẹ́ nìkan ìlú àlàmí. àdéọlá òun kà ọ́ lẹ́sà òun yàn ọ ní ààyò òun lórí gbogbo àwọn obìnrin ayé pátá àwọn tẹ̀síwájú jẹ́bi pé bíza náà ní lásìkò ti èyí ni lásìkò ti lásìkò ti èyí ni o nípa níbi sallallahu alaihi kọ àwọn obìnrin mẹ́ta kan. sáàmẹ́bí ni àwọn wọ̀nyí àwọn náà làṣáájú obìnrin láti jẹ́ náà àwọn náà ni àwọn obìnrin nínú àwọn tọ́ka ọkà Mariam ka áásíà ìyàwó obìnrin àwọn ẹwà obìnrin kódà ó ìyàwó ẹ̀ náà ìyàwó akọ̀díjà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn anábì táwọn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn anábì ń sa àwọn ẹlẹ́sà tọ́ka àwọn lọ́tọ̀. tọ́mọ wa rí bẹ́ẹ̀ ọ̀ wá ní bùkátà sí yẹn kọ́mọ pé náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tọ́lọ́ lájú fún ọ̀fẹ́ sì yẹn ṣe. ẹjọ́ kan ní bùkátà sí ni wípé iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n ti tẹ̀ ní ẹ̀sà pé èlèmí náà ṣe fẹ́ ṣerú ẹ̀. àkọ́kọ́ bọ́ọ̀bà ṣerú ẹ̀ àwọn tó pí ọ àwọn gán ní ọ̀pọ̀ tẹ́tọ́ kọ́ fẹ́ ṣe lórí ìrẹ́lá kọ́kọ́ irú àwọn èèyàn wo ló pí ọ tọ́wọ́ á ti ẹ̀jẹ́ sí pé yẹn nìkan ká torí pé ààrí ìtàn ìyàwó Asia ààrí ìtàn tí wọ́n tọpa láti mọ́ bá àwọn èèyàn tó bí ṣùgbọ́n àwọn sẹ́tàwọn náà ṣe pápá jùlọ ẹ̀yin ọmọ wa lóbìnrin ẹ̀yin sisters ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ mọ́ sọ́ra yín di ajá àkóró tẹ́lá bẹ́ẹ̀ di obìnrin rẹ níwájú ọlọ́run ẹ mọ́ sọ́ra yín dìdàkudà tẹ́lá bẹ́ẹ̀ di obìnrin rẹ níwájú ọlọ́run tó ṣe wípé tọ́wọ́ bọ́ọ̀ bá tẹ̀ sí kùránì ní tí ó fọ̀ mọ́ ọlọ́run kan fún rẹ̀ yóò tẹ́yìn náà mọ̀kóbìnrin ọmọ dáadáa rẹ̀ yìí. nínú tóbìnrin fi súnmọ́ lọ́hún tí bí tẹni ọlọ́hún òun ni tóbìnrin ó lè bọ́ síwájú pé ìrọ̀ lọ́hún wọn náà pé ẹnìkan ò bá mi láti pọ̀ ẹnìkan ò rí òun àyàfi ẹni tó mi. ha subhanallah wọ́n tọ́wọ́ bẹ́ẹ̀ sáré ti àjẹ́ ẹ̀tọ́ náà wọ́n lọ ti bẹ̀rún obìnrin sáré ti àjẹ́ ẹ̀tọ́ náà wọ́n lọ ti bẹ̀rún kó sọ abẹ́ kọ́mọ̀ tẹ oníranù kọ́mọ̀ tó ń sìn náà pápá jù àsìkò tí wọ́n náà wáyé tó ọwọ́ ìdílé sàṣeyọrí lórí abala bẹ̀rún ó ti tèèyàn náà ó ti ń fa abala àti ìtẹ́sọ̀ mọ́ríàmù mẹ́ torí inú ọ̀rọ̀ ìtọ́nà àti ìròyìn mọ́lẹ́àmù ni tó mọ́lẹ́àmù jẹ́ obìnrin ẹ̀ka bí ẹkẹ́ni obìnrin tó fọ́ abẹ́ ẹ̀. ọ̀mọ́ríyá wọ́n fẹ́ nẹ́ta ìmọ̀ràn lẹ́tí ọ̀gọ̀ náà ti fọ́ríjà. ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ọmọ àlùbáríkà tí ọba bí ìranù tó ti ṣe ó ti dè náà ìyá mi ọwà ń dàgbà láyé sọmọ wa ráre ẹgbẹ àwọn ọmọ ẹni tó yẹ kó bí ó ti flọ́ọ̀ṣì omi dànù ní ó ti fà ọmọ tó láàánú gbogbo wọn dànù sí ní ti ọkùnrin kò tí kan wá ní gbogbo àwọn tó bá gorí ẹ̀hún náà kò tí kìí kẹrẹbẹ nu wọn o wọ́n ti ṣe ìlànà lọ́wọ́ náà torí ìdí eléyìí ọlọ́wọ́ bá lè tọ́lá wá sọ fún wa yí pé wàyí fi kọ́ láti rí màlá ìkàtúyà Maryam إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي ربك واسجدي واركعي مع الراكعين ọlọ́run wá ń sọ fún mariam pé nínú iṣẹ́ tá a fẹ́ gbélé lọ́wọ́ tá a fẹ́ fi sàá lẹ́sà tó fi jẹ́ ọkọ̀nà ní rọ́bì àwọn àkọ́ onítẹ̀sí wọ́n ni ọlọ́ọ̀bà àlejò láti ọmọ wípé àpílí àlìkìyámà ti sọ̀rá gbẹ́tí ìmá sí lọ́wọ́ ọba rẹ pápá jùlọ Máa wo mọ́ ìrún kíkí rẹ̀. Wọ́n ti ti ojú. Máa forí balẹ̀ fọ́nà ọba rẹ̀. Wọ́n rúkà ẹ̀. Máa rùkú fọ́nà ọba. Pẹ̀lú àwọn táwọn náà ń rùkú fọ́nà ọba. Nítorí àsìkò wa, áyàtà ti dúró yẹn, òun náà láti tó tẹ̀síwájú. Ìbátẹ̀ ìṣirò nílé wáyé lọ́la, torí báwọn àwọn wa ní Mùsàbákọ̀ pẹ̀lú ọgọ́ ọlọ́run níjọ yahoo men ìtìlẹ́yìn ní aago márùn-ún àbọ̀ bí àsìkò sínú insha Allah ta'ala ayayi na rárá ti tẹ̀síwájú o turugbe ayayi ati àti ìfún ní ìwọ rẹ̀ rárá akàtú lọ́lọ́gbọ̀n dání ọlọ́run ní ní wá sídìí bí ó tún ní wá rí gbogbo sọ yìí náà tọba sọ gbogbo ti ó tó wá lo gbogbo ẹ̀ papọ̀ àwọn àǹfààní yìí náà bẹ̀tẹ̀ ẹ̀kọ́ jáde lẹ̀ ṣé àwọn ọ̀tà àdáńdá sínú tẹ̀síìrì ní ìjọba ìbẹ̀rù láti mọ̀ gbọ́ ilé yìí. àpéyọ àjídọ́fà látẹ̀kọ́sà lọ àpéyọ àjídọ́fà látẹ̀bìnàmọ́ wà á ń tán ìlàrọ̀ bí kò tó rẹ́jà wọn. وإلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون أتلي تلوى أما صعب ديما أتلي تلوى أما صور جوما torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó padà sí. ẹ̀dẹ́lẹ̀ tolúwa ẹ̀mọ́ ẹ̀dá ẹlẹ́dọ̀ ló wá.